mi ò ṣẹ́ wa ẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ ṣẹ́ wa ẹ̀yin tèmi ṣẹ́ wa a kú ojúmọ́ ojúmọ́ rẹ ni ẹ ká tó máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ fi ọpẹ́ fún ẹni tí ọpẹ́ yẹ ìyẹn ọba mi òkè ọba kan náà ni ọba lánàá ọba lẹ́ni ọba ní ìgbà gbogbo àwímáyé ẹ̀wọ̀n ọba sọ̀rọ̀ mátà sí ẹ mo kí n pé ẹ káàbọ̀ sí orí ètò ẹ mọ̀ pé tí a bá ti rí èmi ọmọ yín ọ̀nà pẹ̀mí kan ọmọ bá ń gbọ́ pa ọmọ dúdú bíi kóró oṣù ẹ ti mọ̀ pé ah ètò yín ni mo gbé délé ni o ètò yín ètò mi ètò gbogbo wa náà ni ètò èrò ọkàn àwọn òṣèré lórí èrò ọkàn àwọn òṣèré lẹ́yìn ṣẹtẹ̀ èrò tẹ̀ ní bẹ́ẹ̀ mi tẹ̀ ṣe bó ṣe ń rí lára tèmi ó ń ṣe mí bẹ́ẹ̀ ni pé mo ti níbi one million dollars lákàǹtì tí ò bá tiẹ̀ tí wàá rí bẹ́ẹ̀ mọ̀ pé ẹ ti ń fi mí ṣe yẹn lé pé ó tí ì ní tó bẹ́ẹ̀ má tàn ara ẹ̀ ṣùgbọ́n lágbára ọlọ́run á rí bẹ́ẹ̀ fún mi á rí bẹ́ẹ̀ fún yín á rí bẹ́ẹ̀ fún gbogbo wa láṣẹ Ìdùmarè ẹ ẹ jẹ́ ká pa àwàdà tì lórí ètò lénìí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa ni pé a fẹ́ sọ̀rọ̀ lórí pé nínú iṣẹ́ tíátà tí à ń ṣe ṣé ó ó ṣeé ṣe kí èèyàn pa owó tabua ń bẹ̀ kò jẹ́ pé owó kékeré owó ńlá owó tabua tó ń dẹ́rù bòṣì ṣó ṣeé ṣe ká parọ́ owó bẹ́ẹ̀ láti pé à ń ṣe iṣẹ́ tíátà iṣẹ́ takuntakun àti gbogbo iṣẹ́ wàhálà tá à ń ṣe ǹjẹ́ ẹ òṣèré tíátà Yorùbá àti ti èdè òyìnbó ní Nàìjíríà wa ṣé wọn lè pawó gidi ń bẹ̀ ẹ kò wọ́n á ṣe pé mi nìkan ni máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo láyọ̀ mo ní ìdùnnú láti sọ fún yín pé mo ní àlejò pàtàkì kan ọ̀rẹ́ mi náà ni wọ́n ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ní ìkàlẹ̀ ń bí láti bá wa sọ̀rọ̀ lórí bí èèyàn ṣe lè pa owó nídìí iṣẹ́ tíátà tá à ń ṣe kó wá ṣe pé owó kékeré gẹ́gẹ́ bí mo ti sọ owó ńláńláńláńlá tẹ́ pé tí wọ́n bá wà láwùjọ àwọn òṣèré báyìí àti àwọn èèyàn bá wọn pé ah ẹni yìí ṣìkìṣìkì owó máa mì owó àwọn owó wà lára ẹ̀ ṣùgbọ́n kí n tó pe àlejò mi ẹ jẹ́ kí n sáré lọ ní ìṣẹ́jú kan tí bá máa padà dé àlejò mi á bá wa níkàlẹ̀ ń bí ẹ ṣé. ẹ káàbọ̀ sórí ètò wa èrò ọkàn àwọn òṣèré ẹ mọ̀ kó mo sọ fún tẹ́lẹ̀ pé àlejò tí mo nílé ni àlejò gidi ni àlejò ńlá tó yẹ pé tá a bá bẹ̀rẹ̀ sí ní jíròrò bá ẹ̀yin kan máa gbádùn gbogbo sọ àgó ti yé yín ẹ òun náà la ṣe ń sọ pé ọ̀rọ̀ tá fẹ́ sọ lé ọ̀rọ̀ lórí bí a ṣe lè ní owó ńlá tí a ṣe lè pa owó nílé iṣẹ́ tata tá à ṣe nítorí pé àwa náà bá ṣe wáyé àwa náà lẹ́tọ̀ọ́ láti dà bí àwọn thirty billion gang kan bí àwọn olórin kan ó ti yé yín thirty million thirty billion for the account o ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ báyìí mo máa pe àlejò mi ṣẹ́rí àlejò tí mo fẹ́ pè yìí wọ́n ní ìmọ̀ lórí pé èèyàn ń ṣe ìfọwọ́síwèé ìyẹn endorsement wọ́n tún ní ìmọ̀ nípa pé èèyàn tún ṣe aṣojú àwọn brand kan brand ele brand ìtọ̀hún àwọn ọmọ ọ̀pá ẹ̀ because gbajúmọ̀ ni wọ́n gbajúmọ̀ òṣèré ni wọ́n ẹ jẹ́ kí n wá fi àsìkò yìí ẹ jẹ́ kí n pe àlejò mi olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín gbogbo ẹ̀ ẹ jẹ́ kí n fàsìkò yìí pé àlejò wa Jamiu Azeez wá sí orí ètò ń bí Jamiu Azeez ẹ jọ̀ọ́ ẹ bá wa ní orí àgàǹbì ẹ jẹ́ ká ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní ah, jíròrò. ẹ kú lé o. ẹ káàbọ̀ o ṣé dáadáa ni ṣọkọ òjèpo ah, mo tẹ̀lé kojú yín gún régé yàtọ̀ ẹ bá wa kí àwọn aráalé. Um, ẹ̀yin aráalé mo kí yín o ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin lólùfẹ́ wa ṣàlàfíà àlàbà yín. Hmm. àlàáfíà ni ẹ ẹ ṣe tàpé tí ẹ jẹ wá. Ah, ẹ̀yin náà wa. ẹ bá wa sọ díẹ̀ fún àwọn aráalé nípa yín Um, orúkọ mi ni Jami Azeez um, mo jẹ́ òṣèré onítíátà um, mo dẹ̀ tún jẹ́ olùkọ̀tàn mo dẹ̀ jọmọ ilẹ̀ Yorùbá. ẹ àwọn iṣẹ́ òlẹ̀ tí wàá ṣe àwọn èèyàn mọ̀ yín ṣùgbọ́n mo tún fẹ́ kẹ́ ẹ kọ̀ bá mi tún jẹ́ kọ́ mọ̀ sí pé àwọn iṣẹ́ báyìí báyìí yálà ìtẹ̀tí fúnra yín ṣe ni o àbí àwọn tí wọ́n pè yín sí tẹ́ wá bá wọn ṣe. ẹ tá bá ní pé èyí tèmi ti ṣe tó jẹ́ tọ̀dọ̀ mi gangan ni màá rántí because àmọ́ pé um, movies ti pọ̀ téèyàn ti ṣe so lórí àwọn ìyẹn mo kàn lè rántí díẹ̀ ok bóyá bíi òrófó um, produced by ọpẹ́yẹmí ayéọlá then um, a produced by bùkúnmi olúwaṣínà àkànní ẹkùn produced by fẹ́rànmi um, ọ̀yàlówó then èmi náà ti ṣe àwọn films lóríṣiríṣi mo ti ṣe àlàbí òpómúléró mo ti ṣe jamal mo ti ṣe um, kúyẹ̀ kúyẹ gangan gangan ni mo fẹ́ rántí torí à eré yẹn mo nífẹ̀ẹ́ fún ṣe um, ẹ̀yà farawo dẹ̀ ti ṣe yòókù dẹ̀ ti ṣe míì náà hmm. i have actually lost count. ṣẹ́rípọ́jọ̀gbọ́n ni wọ́n <laughs> nínú pé ká kọ iṣẹ́ tíátà ká kọ eré àti pé ká tún ká tún jẹ́ òṣèré gbogbo ẹ̀ ni wọ́n lè ṣe dáadáa. ọlọ́run náà ni. àdúpẹ́ ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ èmi fẹ́ ká jíròrò lórí àwọn kọ̀ọ̀kan yìí kí ni àwọn nǹkan tí ẹ rò pé a lè ṣe láti jẹ́ pé owó tí à ń gbà gẹ́gẹ́ bí òṣèré tó máa jẹ́ kó tún lọ sókè díẹ̀ sí. sherry firstly èmi fi hù pé níbi àwọn yẹn hmm. ẹgbẹ́ wa ló máa kọ́kọ́ ní láti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn hmm. ìgbésẹ̀ yẹn. ìyẹn ẹgbẹ́ àwọn òṣèré ní number one we have to like um, reduce the number of producers we have because mo fi hù pé àti náwọn producers tí wọ́n ti pọ̀ Mm ṣàdẹ̀mọ́ kété yẹn bá ti pọ̀ jù yẹn ó ti máa di irúwà ògiri wá like tí nǹkan bá pọ̀ definitely rubbish máa wà ń bẹ̀ dẹ̀ tó àtàrí pé rubbish ti wà ń bẹ̀ yẹn like èrò ti máa pọ̀ jù débi wípé ẹlòmíì lè fi pókè bóyá nínú story yìí o hmm. story tí mo kọ yìí o actor báyìí ni mo feel pé ó yẹ kó ṣe bọ̀ bóyá tó di pé charges actor yẹn pọ̀ hmm. mo rá actor mi okay actor yìí ò lè kò lè deliver character yẹn bọ̀ torí pé àbóyá kò ní gbowó àbí charges yẹn pọ̀ they will go for that ṣé wá rí àwọn kinní yẹn ló máa affect àwọn òṣèré tí wọ́n ń gbowó tó yẹ kí wọ́n ṣe so tá bá ti jẹ́ pé bí a ti number of productions bá ti reduce mm. then production quality náà máa high then definitely àwọn kó tó bá high then now tó jẹ́ pé ayé ti ń darí Netflix táwọn èèyàn ti ń gbé fíìmù lọ́tà tí meet international standard then mm. if you want to shoot for Netflix wọ́n mọ̀ pé international standard ètò ìdánwò pé actor kan báyìí ló fẹ́ lóye báyìí ló fẹ́ gbà o ò ní choice wàá sọ because òun ló lè fún ẹ ní nǹkan tó wá so nǹkan tá a lè ṣe ní pé ká máa make sure pé à ń ṣe quality productions à ń ṣe quality productions everybody knows like the cost of quality um, production is always on the high side ben, so tó bá ti jẹ́ bẹ́ẹ̀ definitely àwọn actors náà wọn a máa rówó gbà bọ́ tí fíìmù bá ti di pé ẹ̀rọ kan ṣáà ń ṣe eléyìí fíìmù yẹn gùn ní tà because fíìmù tó ń wò tí picture ẹ̀ ń wò bàlàbàlà tẹ àwọn èèyàn gùn ní wò but òkè orí pé òkè lágbájá ṣe fíìmù and that film is going on Netflix mm -hmm. everybody wanna see that movie. Mm -hmm ṣe wọn sáré bọ̀dọ̀ máa fẹ́ ní àjẹ́ kí n wo fíìmù jẹ́ kí n wo then àwọn actors tó ṣe fíìmù yẹn náà wọ́n máa ṣe kí nínú àwọn náà máa dùn so ara àwọn steps ta lè take like ẹgbẹ́ wa láti lè kọ́kọ́ bẹ̀rẹ̀ kí nìyẹn. Hmm. ẹ ṣe ẹ jẹ́ kí wọ́n bí ní ìbéèrè kejì ìbéèrè kejì ni pé ẹ ní ìgbà kan sẹ́yìn mo rí i pé àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn àwọn producers wa ó ní bọ́ iṣẹ́ máa ń sanwó ta bua wọ́n máa ń san ọ̀pọ̀lọpọ̀ owó ṣùgbọ́n nígbà tó yá bóyá torí pé ìròdẹ̀ ti wá pọ̀ nínú iṣẹ́ wa yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gé àwọn owó yìí díẹ̀díẹ̀ báwo ló ṣe rí lọ́kàn yín pé ṣé wọ́n ń san owó tó yẹ kó san ni àbí bó ṣe gé eh, yẹn kò bá yín lára mu ni. nǹkan tó ṣẹlẹ̀ náà níṣẹ́ rí question tẹ́ béèrè yìí ó fẹ́ similar hmm, sí the first one nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni pé èrò ti pọ̀ jù and ṣẹlẹ̀ wọ́n kí most of us àtàwọn abẹ̀rẹ̀ iṣẹ́ yìí like a bẹ̀rẹ̀ pé bí a torí pé kí n lè máa sáré ro everybody náà bẹ̀rẹ̀ okay because i because i have passion for it mm. because nǹkan tí mo nífẹ̀ẹ́ láti máa ṣe nìyẹn hmm. làwọn èèyàn ṣe ṣe but obviously tẹ bá ń ṣe lọ náà nǹkan tí èèyàn bá nífẹ̀ẹ́ tó bá yọ máa mú ó wálé bó ṣe mọ̀gbà tó tó wá di pé piracy and everything gbogbo hmm. nǹkan bẹ́ẹ̀ náà pẹ̀lú nǹkan tó fà hmm. so oníkàlùkọ tó bá fi pòkò yẹ báyìí ló ń ṣáàjì tẹ́lẹ̀ tí wọ́n náà dé mọ̀ pòkè tó bá ṣe fíìmù yẹn náà ọjà yẹn ó lè má lọ bọ̀rọ̀ like CD really, tààmù ayé ti dáyé um, YouTube gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣe understand so mm. actors náà wọn náà mọ̀ pé ah tó bá tó bá increase owó ẹ̀ jù náà mm. èèyàn máa pẹ́ ń lé ni mm. so ní kálukú náà ok due to nǹkan tó wà nílẹ̀ situation tó wà nílẹ̀ so nǹkan tó bá wà nílẹ̀ náà làwọn èèyàn máa pín but gbogbo ẹ̀ náà sì ní ṣe pẹ̀lú pé tí cost of production tàbá tí kò tàbá ti bẹ̀rẹ̀ sí ṣe quality productions táwọn èèyàn sọ mo ok productions tí mo fẹ́ tí mo fẹ́ ṣe yìí ibi tí mo fẹ́ lọ tí mo fẹ́ lọ because i need their like distributing channels tó pọ̀ náà ah, ni channels tó pọ̀ tá máa distribute àwọn movies wa tó bá tó abẹ̀rẹ̀ sí tó mọ kókè ibi tí mo fẹ́ gbé fíìmù mi lọ yìí tí bá gbé fíìmù mi débẹ̀ wọ́n máa rò pé wọ́n máa obvious mọ̀ kọ́ máa tọ́ka sí pé alágbájá ló yẹ kó ṣe kí alágbájá ló yẹ kó ṣe kí ní kíní kan kíní kan tá bá ti ń ṣe tá ti ṣe quality pressure definitely àwọn actors náà máa wọ́n máa dùn wọ́n máa gbowó ẹ ṣe ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè ó ti fẹ́ farapẹ́ nǹkan tí ẹ sọ tẹ́lẹ̀ pé ṣé ó àwọn iṣẹ́ tá à ń ṣe jáde ìyẹn àwọn films tá à ń ṣe ṣé ó ti kójú òṣùwọ̀n débi pé ibi owó tí à ń rí nídìí ẹ̀ ó ti tó máa sọ bíi mílíọ̀n fáwọn artist fáwọn òṣèré. nísìnyí i i i feel we are getting there. okay. because now tẹ́ bá wo bó ṣe máa ń ṣe production like yorùbá production ṣe bá bọ́ ẹ máa ń ṣe nígbà yẹn ẹ máa rí pé ó ti yàtọ̀ ẹ máa dẹ̀tú rí pé ó ti ń yàtọ̀ nísìn because now it's not about kakọ produce movie nsìn ká ní pé ẹ akọ̀fẹ́sáré ta akọ̀fẹ́sáré gbé lọ sí YouTube àwa náà ti ń ṣe àwọn yorùbá movies tá gbé lọ sí cinema. Mm ta ti ń ṣe àwọn yorùbá ta ti mọ̀ pé à ń gbé lọ sí náírà dẹ̀mọ́ kí fíìmù tó bá ti wọ netflix ẹ̀ pé international standard ni so definitely àwọn actors tí tẹ bá máa ń wo àwọn fíìmù àwọn netflix àwọn fíìmù sẹ́wọ̀n pé àwọn actors tí wọ́n bá lò ní àwọn actors tó mọ̀ pé tó máa gba owó ni so èmi náà tí mo lè jẹ́ actor tí mo pé òkè fíìmù tí mo fẹ́ ṣe yìí tẹ bá pè mí as an actor àti bí script ni mo ti máa mọ̀ hmm. ipòkè fíìmù yìí o normal market ló ń lọ hmm. mo sọ àwọn pé fíìmù because script owó tẹ máa fi kọ script normal market ó yàtọ̀ sóò tá a fi kọ script tẹ fẹ́ gbé lọ sí netflix àbí cinema so èmi gan tí mo jẹ́ actor tí mo sọ pé òkè fíìmù yìí cinema ni mo ti mọ charges mi mo ti mọ pé charges is gonna be on the high side tí bá dẹ̀ mọ̀ pé bí script yìí àwọn script yìí títí wa pé kakọ̀ sí àsáré ṣe kakọ̀ sí àsáré release ẹ̀ fáwọn mm. àwọn audience ni àti mọ charges yẹn mm. so it's a two way thing a ti ń ṣe big productions to jẹ́ pé àwọn èèyàn máa ń charge gan tó dẹ̀ máa ń sanwó wọ́n dẹ̀ make owó yẹn padà then a dẹ̀ tún ní àwọn low budget productions so a máa jọ ń pè mọ́ra wọn ni but fíìmù ti lówó lórí gan. òun hmm. lẹ ti gbọ́ yẹn o mílíọ̀nù mílíọ̀nù lórí fíìmù ẹ̀gbọ́n mi ó lágbára ọlọ́run gbà owó kò sí gbogbo ẹ̀ náà Eh, àwọn òṣèré tíátà àti indọ́sítì wa gangan eh, ojoojúmọ́ là ń gbèrò sí nítorí pé àfìgbà kan dúró mo dẹ̀ lérò pé ní eh, ọ̀dọ̀ tiwa náà àwa tá a jẹ́ òṣèré tíátà àwọn náà ò dúró ojoojúmọ́ là ń gbìyànjú láti ṣiṣẹ́ takuntakun láti rí i pé àwa náà adìẹ ẹni tí ẹnu wa máa gbọ̀wọ́ láti sọ pé ó da o báyìí one million mo fẹ́ gbà two million mo fẹ́ gbà ẹ ọlọ́run àdè máa fún wa ṣe ṣùgbọ́n ká tó tẹ̀síwájú nínú ètò ẹ sáré jẹ́ ká lọ ní ìṣẹ́jú kan à ń padà bọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa o ẹ àwa náà sì ni o ẹ èrò ọkàn àwọn òṣèré ni a mú wá sí iwájú yín lénìí mo dẹ̀ wà ní stúdíò ń bí pẹ̀lú àlejò mi pàtàkì ẹ Jamiu Azeez ẹ kú ìjókòó ẹ mo lérò pé ẹ̀yin náà ń gbádùn ètò wa o ẹ mo fẹ́ bi yín ni kí ni àwọn ìdojúkọ tẹ rò pé èèyàn láti máa èèyàn èèyàn ń dojúkọ lórí pé èèyàn ń fún rẹ̀ gangan yàtọ̀ sí pé òkè à ń gbowó ẹlòmíì máa gbowó kò ní mọ owó ná á di pé owó tó ń gbà òun gan mọ̀ pé nǹkan tóun fi ṣe rè ṣùgbọ́n kí ni àwọn ìdojúkọ tẹ rí pé èèyàn ń rí láti pé òun fún rẹ̀ gangan gangan ó jẹ́ olówó ó jẹ́ olówó láàárín àwọn ẹlẹgbẹ́ láàárín àwọn artist pé òkè wọ́n dé wọ́n rí mi mú gbé mọ́tò ńlá wa ní personally fúnra yín kí làwọn kan tẹ pé èèyàn ń dojúkọ láti rí pé èmi fúnra mi gan owó tó wà lákàntì mi gan tó nǹkan kan mo kàn ṣáà ń ṣiṣẹ́ ni kọ́lọ̀ ṣàánú wa. the thing is um, ṣe rí kọ́lọ̀ ń kó gbàdúrà gbogbo wa náà ni mm. kò sí um, question yẹn I would like to take it away from the entertainment sector okay. because nǹkan tó ń ṣẹlẹ̀ everywhere ni mm. um, wọ́n wá ń sọ pé olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì náà ni gbogbo wọn téèyàn kan bá wà ní family tó bá jẹ́ pé wọ nìkan ló lówó jù definitely àwọn máa ní torí torí olówó la ṣe ṣẹ̀dá torí táníkà la ṣe ṣẹ̀dá olówó kò sí bó ṣe máa wá tó bá jẹ́ àwọn èèyàn tó mọ̀ pé téèyàn mọ̀ pé òkè àwọn èèyàn yìí o bóyá gbà tí o ti sin kankan lọ́wọ́ tèmi àbẹ́ ní tèmi àjọ wà ní o mi ì fi pé nǹkan tó bá di wà ń bẹ̀ téèyàn náà bá ràn wọ́n lọ́wọ́ bó ti jẹ́ pé ìrànlọ́wọ́ yẹn máa fẹ́ affect èèyàn náà bọ̀ kò sí nǹkan tó bad tọ́lọ́n bá ti gbéyàn ga tó bá dẹ̀ fi mm. pé onípá um, láti ràn lọ́wọ́ kò sí nǹkan tó bad so it happens everywhere as an entertainer ìtìbámọ̀kẹ́ mo mo mo ní mo wà ní position láti help colleague mi why not tó bá lè jẹ́ family mi náà ni wa sẹ́ni if i don't do um, entertainment tó bá jẹ́ pé iṣẹ́ mi náà ni mò ń ṣe tó ti jọ́rẹ̀ àbí tó bá jẹ́ mi koda kó má jẹ́ ẹni tí mo mọ̀ rí tó bá bá mi sáwọn pé máa ṣe kinní tí ò ni ní mi lára because mm. àwọn oore kan wà téèyàn fẹ́ ṣe oore o gbọ́dọ̀ wò pé oore ṣé kò ní mi lára mm. because tó bá tún ṣe oore náà oore tún máa ń níwọ̀n tó bá tún ṣe oore òkè kó ní òkè ó ní ten thousand lọ́wọ́ Hmm. èèyàn kọ́ dẹ̀ wá bá ẹ̀ ó dẹ̀ ní òun ní di nine thousand naira táwọn pé tó wá kọ́ nine thousand one thousand tó kù lọ́wọ́ yẹn ó ṣì ní òpin mi síbò mi ló lè fi nine thousand yẹn lẹ̀ hmm. but táwọn pé à ah, ten thousand ni mo ní mi ní òpin mi ní ẹni òpin síbò mi má fi ilẹ̀ ọmọ ìyá because tó bá fi ilẹ̀ one thousand tó kú ẹni tó ní nine thousand máa ṣayé o èèyàn lè bí máa pa o so bó ṣe rí gangan wọn tí wọ́n sì ní gbogbo ẹ̀. ẹ ó ní nǹkan kan tó máa ṣẹlẹ̀ ní láàárín àwọn olórin ẹ mọ̀ pé tá a bá lọ sí online a rí i pé wọ́n ní kinní kan kinní kan iye báyìí ló ní iye báyìí ní gbogbo network tẹ̀ ṣùgbọ́n láàárín àwọn òṣèré kò kí ń rí bẹ́ẹ̀ ṣé a fẹ́ sọ pé kò sí àwọn olówó gidi láàárín wa ni àbí pé kí ló tó ṣe rí bẹ́ẹ̀ yẹn. ṣẹ̀rí ẹ má jẹ́ kí n tàn yín hmm. ó ti rí bẹ́ẹ̀ àwọn òṣèré náà bọ̀ ṣẹ́rí gbogbo ẹ̀ náà púpọ̀ ọ̀nà ẹ̀sà ká máa ń jẹ ni <laughs> ṣẹ́rí is because um, ah, close my people yìí hmm. kò sẹ́ni tó máa kàn balance anybody tí mo ṣe wà ní ìbà yẹn sìn the smallest ẹni tó kéré jù owó tó alákàntì lè ju tọ̀dọ̀ tèmi lọ bí ìdẹ̀ ṣe wá bínú lè jẹ́ èmi náà lówó tó alákàntì mi pọ̀ jù so ẹni téyìn ò bá súnmọ́ tí wàá máa account balance ẹ̀ ẹ má jẹ́ ká máa bìṣẹ́ rí social media ti di pé àwọn èèyàn máa ń ṣe nǹkan kan máa ń pè ní ipin hmm. èmi ò kàn yes èmi ò kàn kí n ṣe i'm not just the kind of person tí màá ní mo fẹ́ hype ara mi like i love when i'm being real ọjọ́ kan tẹ bá google lẹ̀ mo kọ mo kọ mo ìkọtẹ mo kọ tí mo kọ tẹ ń check lórí google ni mo dẹ̀ rí Jamiu Azeez net worth <laughs> nígbà tí màá rí nǹkan tán ni mo ní lórí google tẹ́yìn tẹ́dẹ̀ ní tẹ́dẹ̀ mo pẹ́ ní. tọ́ni mo ní tọ́ni mo ní kinní kan million dollars mi mo ah. ti fẹ́ kó million <laughs> dollars yìí <laughs> so ẹ wá imagine ẹ imagine family abẹ́ni tí o bá rí ma ní ah this guy kinní kan kinní kan kinní kan kinní kan mo wá rò pé ọtí mo wo kinní yẹn owó tó account balance mi kò tó hundred thousand wọn ẹ jọ ṣé mo náwó kan síbi kàbí mo náwó kan tó ẹ pé èèyàn kan ló bá mi ná ni so at times gbogbo àwọn kinní yẹn náà ẹ mọ based on entertainer you want to hype yourself àwọn máa fi pókè bóyá ti bá hype ara mi àwọn big brands máa lè rí mi wọn á lè ní ó kẹ́ tí big brands bá pè ẹ́ tó bá ní òkè àbọ̀bọ̀ ah, Jamiu afẹ́ kó jẹ́ ambassador but tó google tó wo network ẹ̀ tó ní ah ẹni tó ti wọ́ọ̀tì irú nǹkan báyìí èlò la fẹ́ fún definitely wọn ò ní fowó tí ò dáa lọ so àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni wọ́n náà ṣe máa ń ok jẹ́ kí n hype ara mi tí bá ṣe gbéra mi lọ́ ṣe máa rí mi so bí máa rí nìyẹn so ẹ máa fojú tẹ́ńbẹ́lú àwa yorùbá actors we are we are no no we are. àwọn àtẹ̀yẹ mi náà wà lára ẹ̀ so olówó ni wá. olówó ni wá lágbára ọlọ́gbà àtẹ̀tì ní tó nǹkan tá a fẹ́ olówó náà ni wá. ẹ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n wá bí yín pé kí ni àwọn ọ̀nà tíyàn lè gbà tíyàn bá wò pé ok mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní pawó yàtọ̀ sí pé iṣẹ́ tíátà tá à ṣe kí ni àwọn nǹkan tí míì tí wọ́n lè wò pé okay yàtọ̀ sí pé àwọn fans ń fún wa lówó because àwọn pé àwọn hmm, fans tá bá ti rí gbajúmọ̀ wọ́n lè ní ẹ̀yà mo nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà gba eléyìí ẹ ṣe owó epo yàtọ̀ sí àwọn nǹkan bẹ́ẹ̀ kí ilé rò pé a lè ṣe gẹ́gẹ́ bí òṣèré láti láti máa lówó sí nínú iṣẹ́ wa. ẹ the thing is àwọn èèyàn ó ti ń ṣẹlẹ̀ gan already hmm. because um, àwọn tọ́jọ́ gàwà àtàwọn tọ́jẹ́ set wa and most of us like àwa náà ti ń rò pé okay um, a ti ń ṣe business mi. Mm because gbogbo àwọn pé ok movie making fine but kò ń ṣe nǹkan tó lọ títí then even àwọn tó jólówó tó ní tó jólówó gan fíyàn ṣe máa ń lówó sí ni pé èèyàn máa ṣà láti tó bá ń ṣiṣẹ́ kan tó bá ń rówó ń bẹ̀ owó yẹn má jẹ́ kó wà lórí business yẹn nìkan owó tó bá ń rí bẹ̀ yẹn kó lọ fi invest sáwọn iṣẹ́ mi iṣẹ́ mi iṣẹ́ because gbogbo nǹkan ló máa ń ní season just like irúgbà tí um, tabanikaro téèyàn kan bá ń rìn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ń sìn. Mm kò lè máa dùn bẹ́ẹ̀ lọ twenty years time but tó bá ń ṣe business mi business mi yẹn ó sì lè máa ó sì lè máa dùn lọ ní that twenty years time for instance gbà tí kinní ọ̀rọ̀ um, covid nineteen ṣẹlẹ̀ ó ṣíjú mi sí so many things ọ̀pọ̀lọpọ̀ ní time covid nineteen i couldn't go to work we, we could not do so many things ibẹ̀ ni mo á rí i pé okay mo ṣe wá lajú pé kádàké business oúnjẹ business oúnjẹ máa ń ta o because kò sí bí nǹkan tó wá jẹ́ kí n rí pé kò sí bí nǹkan ṣe lè burú tó even if you are not making money even if it is your last kobo ẹ máa jẹun ṣá kí riot jẹlẹ̀ kí lè jó kí anything máa ṣẹlẹ̀ ẹ máa jẹun but my kind of business movie ẹni tí ní ọba dùn kò lè wo fíìmù ẹni tí ọkọ ẹ̀ kú ọlọ́ọ̀ má jẹ́ kárí kò lè wo fíìmù ẹni tí ọmọ ẹ̀ ṣe kékeré pọ̀ kò lè wo fíìmù bọ́ ẹni tí ọmọ ẹ̀ àbí tẹ́lẹ̀ kọ́ máa yẹ kí ó ṣẹlẹ̀ sí wa ó máa fún jẹ lọ ó máa jẹun kò síbi nǹkan náà ṣe lè burú tó máa jẹun so tó bá rí pé business kan ni mò ń ṣe wo business mi tán pé ó tún máa pòwó wọlé fún ẹ má kàn kó owó ẹ sójú kan so àwọn èèyàn wa náà ti ń wo àwọn ọ̀nà yẹn pòkè wọ́n ti ń ṣà láti invest then most of us náà tún ti ń ṣe brand influencers brand mm, ambassadors so gba owó yẹn náà oníkálukú náà tún ṣà láti láti invest ẹ̀ so ọ̀nà mm. táwọn èèyàn gbà láti make owó ń sin nìyẹn mm. ẹ òun lẹ ti gbọ́ lẹ́nu àlejò mi ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí mi náà tún wáá fi kún nǹkan tó ti sọ yẹn ṣáájú nínú iṣẹ́ tá à ń ṣe ẹ má rò pé kò sówó ń bẹ o owó wà ń bẹ bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé bí a ṣe fẹ́ kọ́ ló ṣe wà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ lọ sí àwọn iṣẹ́ tí wọ́n ṣe ní òkè òkun àwọn tó wà lẹ́yìn òdì lọ́hùn ẹ máa rí i pé owó ńlá ńlá ló fi ń ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tọ́dẹ̀ ṣe náà làwa náà lè ṣe ṣùgbọ́n ẹ ọlọ́run mọ bó ṣe ń tò àwa náà mọ̀ pé láìpẹ́ láì jìnà àwọn náà máa dẹni tó ń lo private jet àwọn náà máa dẹni tó ń lo ìyá àtẹ̀mí náà àti ẹ̀yin náà àtẹ̀yin náà tẹ̀ ń gbọ́ àtẹ̀ ń wò wá nílé lágbára ọlọ́run ẹ máa ń lo private jet ọkọ̀ bọ̀gì ni gbogbo nǹkan tó bá wù wọ́n bá mo ti fi ń tẹ́lẹ̀ mo ní àwọn tó ń jẹ thirty billion gang náà wá ṣe eh, ẹ̀hẹ́n eh, oyè yín bíbí òjúra wọn lọ ẹ lágbára ọlọ́run á ṣe é ṣe fún wa iṣẹ́ wa náà á dẹ̀ máa gbòòrò sí ẹ ibí yìí ni àlejò mi máa bá wa fi àdàgbà ètò ọ̀rọ̀ sílẹ̀ ni ṣùgbọ́n kọ́ tó lọ ẹ bá mi kí àwọn àlejò lẹ́ẹ̀kan sí pé ẹ bá sọ fún wọn pé tá pè é níjọ́ mi o ẹ máa jẹ́ wa o. Um, mo kí ẹ̀yin tèmi nílé ẹ̀yin mọ́mí mi ẹ̀yin dádì mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin àbúrò mi um, ẹ ṣé gan fún táìmù yìí tí ẹ fi sílẹ̀ láti gbọ́ topic wa because tí wàá pẹ́ nífẹ̀ẹ́ wa ni ẹ ní mm. jókòó kẹfẹ́ máa wo program tí à ń ṣe mo kí n pẹ́ gan mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ni sí wa ọ̀tẹ́ máa fún àwọn sinimá ẹ ṣe o tá a máa ṣàpò gbogbo ẹ̀ pọ̀rọ̀ wa lọ́tún wa ló sì bọ̀ ẹ ṣe ẹ̀ ń ṣó ìfẹ́ sí wa mo dúpẹ́ gan ẹ ṣe gan-an ni o mm. um, àbúrò nìkan yìí kò ní kàn mí kò ní kàn ní kọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run àǹtẹ́ bá dẹ̀ tún pè mí nígbà ìgbà mo tiẹ̀ jẹ́rìí yín bí má pè nígbà ìgbà ìgbà ìgbà ìgbà ẹ̀ máa dá mi lóhùn ẹ jẹ́ kí n sáré lọ sí ilé agbára ní ìṣẹ́jú kan tí bá máa dé àkásẹ́ ètò fọ́sẹ̀ ẹ ṣe gan-an. káàbọ̀ padà sí eré ètò wa èrò ọkàn àwọn òṣèré òun lẹ́tún gbọ́ lẹ́nu àlejò mi yàn Jamiu Azeez wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ẹ ẹ má rò pé bẹ́ẹ̀ ṣe ń rí àwọn òṣèré bẹ́ẹ̀ náà ni gbogbo owó tí ilé ó wà nílé ayé yìí bẹ́ẹ̀ náà ló ṣe wà lọ́wọ́ wa ẹ dẹ̀ tún máa fojú wò pé ẹ akúṣẹ̀ ni wa ọlọ́run tó ohun tó bó ṣe ń ṣe àwa náà ò dẹ̀ dúró à ń ṣiṣẹ́ takuntakun lóòrèkóòrè kó lè di pé àwa gan adé ipò tí a fẹ́ dé nínú iṣẹ́ tíátà tá à ń ṣe ibi ni a máa parí ètò wa sí lẹ́ni ẹ òun ni ká jẹran pẹ́ lẹ́nu òun fa ọ̀nà fún ni ò jẹ́ ṣùgbọ́n mo fẹ́ sọ pé lọ́lá ọlọ́run olódùmarè ẹ láyọ̀ tí mo fẹ́ fi yín sí àti àlàáfíà tí máa fi yín sí lájọ́ máa pàdé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ẹ ṣé o